إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدوكفوا الله سبحانه وتعالى أطرى الصلاة فنبوى محمد صلى الله عليه وسلم لينا مكي دبو أو ميا لقفه pàtàkì jùlọ àwọn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó lò ní sábàbí láti gbé ètò yìí kalẹ̀ ẹ̀ látòrí Sheikh Ibrahim bákan náà àwọn mashayikh yòókù tí wọ́n jẹ́ ẹni tí wọ́n dán darí ètò yìí tó ṣe pé mèyí lè máa dárúkọ wọn lẹ́yọkọ̀ọ̀kan nítorí àsìkò abẹ́láwọn ọba subhanahu wa ta'ala ọ̀padà sí aburú kọlọ́mọba kò má jòkó tọ́ sí ẹnìkọ̀ọ̀kan yín bá a ṣe tọrọ fún yín náà ni ọ̀tọ̀ fún ara wa kọlọ́mọba subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa rinlẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kó jẹ́ kí a ìyọnu rẹ̀ láyé ń bí àti ní alqiyama bákan náà mò ń kí àwọn sheikh wa abdulfatah isarumi láti ìlọrin abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ó bá wá ṣe àlékún dáadáa rẹ̀ ní orí yín kọ́lọ́n bá kí ó bá wá ṣọ́ yín ní gbogbo ìrìn yín aláàtàbọ̀ yín kọ́lọ́n bá subhanahu wa ta'ala kí ó mọ̀ fi ṣe ń gẹ́rẹ́ kọ́lọ́n má jẹ́ kí a sí abúrú tó yín. gẹ́gẹ́ bí n mo sọ gbólóhùn tí wọ́n ní kí a fi gbara wá yànjú gbólóhùn tí ó pàtàkì ni mọ́dà ṣe máa ń tì síwájú ní ọdọọdún tí a bá nírú jòkó báyìí òun náà ni ọ̀rọ̀ nípa alistikọ́ọ̀mà alistikọ́ọ̀mà nǹkan tó pàtàkì ni ọ̀nà wo ló fi pàtàkì òun ni wípé amáyé àwọn èèyàn ni wọ́n ti dúró déédé tẹ́lẹ̀ tó ṣe pé wọ́n padà yẹgẹrẹ látara ìdí kan sí kejì ó lè jẹ́ títí àárẹ̀ ni ó lè jẹ́ títí àǹfààní ayé kan bí à ń wá ipò ìjọba àbí à ń wá iyì kan sí kejì abó lè jẹ́ obìnrin gbà míì sọ àwọn èèyàn máa yẹ gẹ̀rẹ̀ kúrò lórí ìlànà anábùwà muhammad sallallahu alayhi wa sallam ìlànà anábùwà muhammad sallallahu alayhi wa sallam kò dẹ̀ pé méjì ẹyọ kan náà ni gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fún inú suratu hud fastaqim kama umirta wa man taaba ma'ak wala tatagaw innahu bima ta'maluna basir ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار فما لكم من دون الله من أولياء ثم لا تنصرون آياتي أكاي تابو دادا هاري بولنبا سبحانه وتعالى بشبا نبوة محمد صلى الله عليه وسلم صلى إنتقي فاستقيم جود إن تنقى القرآن تلاوة قراءات لوري شريشي يا معشر القراء استقيموا ادوا ديدي فقد سبقتم سبقا بعيدا تبدوا ديدي اتبواجي اتبواجي تبدوا ديدي وفي رواية فقد سبقتم سبقا بعيدا تبدوا ديدي اي قال اني اكوكو سيو كوكو دو ديدي هاو كاشي واجوين àwọn sàhábà ridwanullahi alayhim oṣùwájú yìí méjèèjì náà ló lọ sabaqtum sabqan ba'ida aw subiqtum sabqan ba'ida istiqama la fi ṣe kíni òun ni ta fi gbáwájú kò sí àǹfààní mi wípé mo akùránì mo hadithi sórí but à ń wọ alkùránì ta á kò lápá nígbèsè ayé wa à ń wọ hadithi ta á sórí kò lápá nígbèsè ayé wa so kò wúlò kò wúlò bí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ṣe pé kí ni yahmilu asfara tó kàn gbé ẹrù lásán ni bákan náà mo akurani sórí mo hadithi sórí mo mọ fíkìú kò tí ì wúlò náà àfi kí ó ní ìlapa lára wa then ká ṣe kí ni ká tún disseminate yẹn ìtò ọmọ yẹn ó mú un lò ó tún fi kọ́ àwọn èèyàn bí àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá ṣe é ṣe bí àwọn àfẹ́sìn gidi ṣe é ṣe ṣùgbọ́n yìí ò wá gbọ̀rọ̀ ajé ká jọra wa lójú débi pé kí ni a máa fojú kéré àwọn èèyàn bẹ́ẹ̀ ni pé a ti àchíìvù ń táwọn kan àchíìvù rí a máa dẹnu àtẹ́lù àwọn èèyàn faqad sabaqtum sabqan ba'ida àwọn kan ti ṣíwájú yín náà tẹ́ ẹ balẹ̀ akùránì ó ní wa in akhastum yaminan wa shimalan tẹ́ ẹ bá ń fi sọ́tún tẹ́ ń fi sósì tẹ́ dúró déédé bó ṣe kẹ́ dúró déédé faqad dalaltum dalalan ba'ida ẹ ti sọnù ní àánú tó jìnà tefetefe eléyìí dání ó ń bẹ ní ìbámu pẹ̀lú tí ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó sọ fún àwọn olùgbàgbọ́ òdodo tó sọ fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ipe ọlọ́mọba subhanahu wa ta'ala ó mi nìkan lọ́kùnrin ni àti lóbìnrin ni so kò tọ́ fún wọn ni an yakuna lahumul khiyaratu min amrihim wa man ya'si Allaha wa rasulahu faqad dalla dalalan mubina Allah subhanahu wa ta'ala ó ní wa ma kana li mu'minin wala mu'minatin kò tọ́ fún mú mi nìkan ọkùnrin ni àbóbìnrin ni idha qada Allahu wa rasuluhu amran tí ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ tó bá fi lè dẹ ẹjọ́ kan pé báyìí ni an yakuna lahum al-khiyaratu min amri kó ṣe wípé kíni yóò wà ní òun fẹ́ ní bóun ṣe fẹ́ ṣe tòun yìí wa man ya'si Allaha wa rasulahu ẹni tó bá tàpá sí àṣẹ ọlọ́run tó tàpá sí àṣẹ òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam faqad dalla ó ti sọnù dalalan mubina àánú tó fojú hàn so jama al-istiqama nǹkan tó pàtàkì púpọ̀ ni in ti mu a ní al-Qur'an iye àríwáyàtù àbí kẹ̀kẹ́ tí mo mọ̀ òun kọ́ ni kókó hadithi tí mo ákútùbù sí tàǹbẹ̀ lórí mi òun kọ́ ni kókó kókó gangan ni kí ni kò dúró déédé kán rí orí pa nǹkan tó áyẹn lára rẹ̀ kókó gangan ni pé kí ni n tó mọ̀ yẹn fi ṣàwọn èèyàn láǹfààní láwùjọ tó ń gbé pé kí àwọn èèyàn mọ súnà kan mọ ẹwà súnà eléyìí gangan ni tó jẹ́ kókó orí wọ́n rí lára àti ẹkọ́ ń lò ó torí kókò kìí gbogbo èèyàn ló fẹ́ gbọ́rù ẹnu ẹ ẹlòmíì ìwà rẹ ló fẹ́ wò ìtò ń wù níwà ní ó mẹ́lòmíì ìdúró déédé ní ó mẹ́lòmíì máa ṣẹ̀sìn so tó o bá níwà tó dá ẹlòmíì yóò ṣe kí ni yóò máa sá fún ẹ̀sìn kó ṣe gbogbo èèyàn ló fẹ́ gbọ́rù ẹnu wa bákan náà tí ó kọ wa subhanahu wa ta'ala òun náà ní ká dúró ẹ̀sìn yìí so ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ fún anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ipe fastaqim kama umirta wa man taaba ma'ak wala tatghaw innahu bima ta'maluna basir ọlọ́wọ́n wa rán wọn létí pé kí ni ẹ má kọjá àlà o ìdúró déédéé ò túmọ̀ sí kékeré kọjá àlà ìkọjá àlà àti iṣẹ́ àìṣe tó méjèèjì aburú nínú so al-istiqama òun nìyí tó jẹ́ ń tẹ́sí pépè sí ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tó ní gbogbo tẹ́ ń ṣe ni ọlọ́run bá subhanahu wa ta'ala wa ni wala tarkanu ila alladhina zalamu àwọn tó jẹ́ alábòsí àwọn tó jẹ́ alábòsí ẹ má fi sọ́dọ̀ wọn fatamassakumu nar tẹ́ bá ṣe ní iná kò sẹ́ni tí ó ràn yín lọ́wọ́ bí yọ ọlọ́run ọba sọmọlá tó sọ̀rọ̀ ẹ̀ lérò lọ́wọ́ kan sọlọ jẹ́ pé jama agbọ́dọ̀ máa bára wa sọ ń gbogbo gbà ká dúró déédéé ìmọ̀ bára wa sọ tọ̀rọ̀ yìí eléyìí nǹkan tí ó jẹ́ lára ìwà ìsìláàmù ni gẹ́gẹ́ bá ṣe máa tẹnu mọ́ ni àbí kánítì ẹ̀ one on one tọ́bádẹ́ pàkíyèsí rẹ̀ two phone call àbí one on one tí ó gbà tàbí pé nǹkan tí ó kó sí yìí àbí nǹkan tó ń sọ yìí nǹkan táwọn èèyàn ó ṣìnà látara ẹni àní fi tọ̀rẹ́ ṣe o àní fi tẹ̀gbọ́n àtàbúrò ṣe o àní fi tarádúgbò ṣe o àní fi tọmọkéwà àtàfà ṣe o ń gbọ́dọ̀ ṣàlàyé fún àwọn èèyàn ni torí pé àǹfààní èèyàn kan kò lè ju àǹfààní gbogbo umma lọ eléyìí lára nǹkan tí istiqama tó ṣe kí ni tó pèpè fún ni fún àfáà tó ń ṣe wáàsí látòrí pé àkàn jọ ọ̀rẹ́ rẹ̀ ó wá gbé gbági nìyí kó wá ṣe kí kó bá fọ́ra àbí kó bá bò ó kúnkùn olórí tó lè ṣe fún lóore òun ni pé kó pàkíyèsí ẹ̀ lẹ́yìn ní báyìí báyìí báyìí so alẹ́ kọ̀rẹ́kì rẹ̀ ṣùgbọ́n tí ò bá gbà ní kò sí aburú ń bí pẹ́pọ̀ kọ̀rẹ́kì ẹ̀ ń gbangba ta tí ò bá gbà ṣùgbọ́n káwọn fẹ́ ah, àìmọ́jà sọ̀dọ̀ ẹ̀mọ́jà fọwọ́ kan èyí gẹ́gẹ́ náà ń pè ní hizbiya tí ẹ̀kan bá ti wà ńlẹ̀ tó ṣe pé ẹni yẹn ní ọ̀rọ̀ tó bá sọ wọn ń sọ lé àyí ò kìí ṣe islam anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam nìkan ló ń bẹ ní ipò yẹn alimami malik rahimahullahu ta'ala onímọ̀ mi ná illa raddun wa mardudun alayhi kò tí èèyàn kánú gbogbo àtà àjáfa yóò ṣe rọ́dù fáwọn èèyàn àwọn yóò ṣe rọ́dù fún òun náà illa sahiba adal qabr afẹ́ni tó ń bẹ ní sàárè yìí èyí wọn ni kó jẹ́ ṣàárù wa èyí tí yóò jẹ́ ní tí wọ́n fi dá wa mọ̀ so ara istiqama ni kò ń ṣe wípé èèyàn kan tako ustazu mi àwọn tako kìíní kan ustazu yẹn wọ́n ṣàná bí ọlọ́wọ́n bá yaruddu wa yuraddu alayhi bẹ́ẹ̀ sì ń ṣe rí yẹn ṣùgbọ́n bó o la ń ṣe rọ́dù fún yàn ara ti kọ́mọ̀ náà ní ká máa bá a ṣe ń ṣe rọ́dù fún yàn kò ṣe pé torí pé a ní personal grudges a ní old cause tàfẹ́ sẹ́tù pẹ̀lú àwọn èèyàn kan làá fi ṣe rọ́dù fún eléyìí náà ìzíyà ni òde ṣe fẹ́ pa abájọ rẹ̀ àní sọ̀rọ̀ wá yẹ pé tó ń kó sí ó wọ́ọ̀sì ju ti ẹni tá ń ṣe rọ́dù fún tó kó sí lọ ìzíyà nìyí so ẹni tí a bá rí pé ó yẹ ká ṣàtúnṣe rẹ̀ á ṣàtúnṣe rẹ̀ tó wá ṣe páwà náà ni wọ́n kọ̀rẹ́kì má rí rẹ gẹ́gẹ́ bí ẹni pé yá wọ́n ìkan máa kọ̀rẹ́kì nípa ní ẹ́ ó ju ìtẹ́lẹ̀ kọ̀rẹ́kì lọ àwọn sọ̀hábà dùwánu láàlẹ́ ni wọ́n kọ̀rẹ́kì ara wọn ìgbà míì ó lè mú líle wá so gbogbo yìí lágbọ̀rọ̀ pèpè ara wa fún torí bá bá wo àwọn trends tó ń lọ láwùjọ àwọn ahlu sunna ní àgbáyé ń sìn ní àwọn òwúrọ̀kúrà ní nàìjíríà wọn bíbà yìí àwọn nǹkan tí ò yẹ ká máa bá lọ́wọ́ ara wa níbi hizbiyya òun là ń bá lọ́wọ́ ara wa ẹlòmíì tí ó kì í pè tí ó kà ń pè ní ìzíyà àbí tí ó ń ṣe ìzíyà yóò ní ìzíyà ni nítorí jẹ́ ìzíyà gangan yóò wá ṣe kí ni ìyẹn yóò máa fọ ọra lórí mi yóò máa dọwọ́ bò yóò máa dáàbò bò rẹ̀ àìní sì kọ́ ọmọ òun ló máa ń farú nǹkan báyìí ẹ jẹ́ ká dúró déédéé ká dúró ti òdodo kódà kó ṣe pẹ́ni tó súnmọ́ wa jù lọ òun ló ṣe mistake à ń kùnà láti pàkíyèsí àfa àwọn alẹ́ni tó ṣe mistake à pàkíyèsí rẹ̀ bọ̀ òṣùlùbù wo làá fi pàkíyèsí ẹ̀ eléyìí òṣùlùbù tó ṣe wípé àtúngbọ̀dọ̀ kọ́ ni torí pé à ní intention pa fẹ́ destroy anybody intention wọ́n gbọ́dọ̀ jẹ́ pé kí ni afẹ́jẹ́ káwọn èèyàn mọ̀ nà ní so ló jẹ́ pé sheikh Islam ibn Taymiyyah rahimahullahu ta'ala ó ní káṣírọ́dù fún yẹn ní bí mujarrad ash-shatm kákàmọ́ búyàn bákan náà kò ṣe pé n tá máa kò sẹ́ni tí ó máa ṣe ṣùgbọ́n o fẹ́ ṣe rọ́dù fún yàn ṣé pẹ̀lú ẹ̀rí tẹ́ni ẹ náà ó lè jàǹfààní bẹ̀ tó bá ṣe pé kí ni ẹni tó ní ìkìláàsì tó náà ní sìkọ́mà ni kódà kó ṣe pé kèfèrí òun lẹ́ni tá a fẹ́ ṣe rọ́dù fún ó gbọ́dọ̀ rí sí sí ẹ̀rí tí ń di nǹkan tá ń sọ sọ àwọn kan wọ̀nyí pàtàkì abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala kí ó ṣẹnu kí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kí ó jẹ́ kí ẹnu wa kókó lórí òdodo gbogbo àwọn mashayikh ad-da'wa ti salafiyya ní ìkóńbí ní nàìjíríà lápapọ̀ bákanáà lágbàáyé kọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó ṣẹnu wa lọ́kan kó fi òdodo wa ní òdodo kó ṣe rọrùn fún wa láti tẹ̀lé kó fi rọrùn wa ní irọ́ وعلى آله وصحبه أجمعين سبحانك لا أم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين